ẹ ẹ thank you very much ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ fún mi rice ẹ jọ̀ọ́ uncle sorry kí rice inko. Inyo, iyán pẹ̀lú ọbẹ̀ o. mi ò basmati rice jollof rice tó wà bí mo ní kẹ́ fún mi ebi ń pa mí torí ọlọ́run. àwọn ti jẹrú ẹ tipẹ́ kí water, dé tẹ lọ́wọ́ tọyọ bọ àwọn yìí ọwọ́ tọmọ tipẹ́ tipẹ́ tipẹ́ kí ló dé tẹ kókò sójú ta ló kó bá yín. all right ma inko sir okay sir ṣé ẹ̀dẹ́kun ẹ̀dẹ́kun mo ṣe ẹ̀gbọ́n kan àtẹ́fín da kòtò ni mo bí yín ni. oúnjẹ ni mo wá béèrè kò kò tí ì fa gbogbo. sáàfù àwọn èèyàn lálùbáríkà kì í ṣe ràbúrà. Ah, what do you mean by that na a ah, kí ló dẹ̀ dé bí wàá béèrè oúnjẹ dẹ̀ wàá insult mi tó yẹn kí ló dé gan. èbó obú ló gbé ìwòlẹ́nu ah. rẹ̀ rú bí ọ̀sẹ̀ tó bọ́ nú omi mo dára ọmọ ìṣe ìbò ọmọ ọmọ ọmọ ìwọ náà bó ń jẹjẹrẹ mọ́jẹ́ ní kókó ní kúrò tó bá ti yá tó bá ti kàn yín á pè é kó fúgbọ́. no now this is not done this is not done what do you mean of all this. kí thank you very much i asked them to give me rice not even basmati rice just this jollof rice i tear. ẹ eh, hold on ẹ̀yin náà ti ń pariwo ẹ farabalẹ̀ what is going on. ha ó mà má da fún yín o ọ gbàdúrà níbi ìbàyẹn ló lóun fẹ́ jẹun ní sùúrù àwọn èèyàn alálùbárí kà fẹ́ fún lóúnjẹ táwọn yẹn bá jẹun tán a dẹ̀ máa fáwọn náà lóúnjẹ. how dare you talk to him that way you are very very stupid. mo lè mo dáná. ah báwo ló ṣe máa sọ pé àwọn kan alálùbáríkà àwọn kan ṣalálùbáríkà ṣó fẹ́ sọ pé mọ̀ pé ọ̀rẹ́ ọkọ ìyàwó lẹ́ni tó dúró ni i'm um, brother i'm so sorry ẹ no it's fine no it's fine. ìwọ náà ṣe kí a kò kò ń ṣe torí oúnjẹ yẹn. ẹ ẹ torí oúnjẹ tó fẹ́ bù ṣe ti ń gbọ́ o ti gẹ o wojú mi dáadáa oúnjẹ tí ìyá ń jẹ ni òbúfẹ́ ni olóṣì ọ̀dà bùn tó bù kíákíá. Um, hello ẹ jẹ́ kó repeat statement yẹn um, you can change it. hello hello bu nǹkan tí mo ní kó bù níbi tí mo wà èmi ni mo níjọba tí ó bá dẹ̀ tẹ̀yìn lọ́rùn á parí pàṣẹ eléyìí náà. ta yín síṣẹ́. tájú àti fọgá ni. wọ́n serve báyẹn náà okay it's fine ó yá fẹ́ràn sí brother brother. Eh. èmi ni wọ́n mú jẹun ah. tó bá gbọ́ lé ọgbọ́n lọ yín gbénu. ọkọ yín àbí bàbá ọkọ yín. Ah, ah, mo sọ fún yín pé ọkọ mi olówó orí mi ìfẹ́ ayé mi iyọ̀ mi ayọ̀ mi sweetie pie. ṣé àwọn ni wọ́n nínú ilé mi. no no no no àwọn kan náà nínú ilé o ìyàwó tiwọn ìyá Gani ó ní wọ́n jogún ilé fún bàbá Gani nìyẹn. rírà o eh. ṣé ìyàwó ló fẹ́ wọn bí ọkọ wá sínú ilé yìí wọ́n <laughs> fẹ́ wọn bí ọkọ. àmọ́ ọkọ ló máa ń gbéyàwó ìyàwó ló gbá wọn lé ní dadi fọ́ọ̀sì lẹ́sẹ̀ kan yà ayé yìí. èmi kì í nílẹ̀ mi ti kú o correctional home. correctional home. ẹ ẹ ṣe ṣiṣẹ́ ní cool room. àwọn ti lò yín pa ah. Ah, ojú kan tẹ́ máa wà nìyẹn ah. arúgbó olówó là wà lọ́mi ti di bébì owó ti gbé mi di bébì. bébì mi mo ti rí ẹ ti bọ́ tí àyà yín àbí tí máa wà ní. mo ń gbàtẹ́gùn lọ ẹ̀jẹ̀ òru ọ̀pá yín ẹ pẹ̀lẹ́ ẹ jẹ́ mọ́ mi kọ́ ẹ̀kọ́ tí n bá ti ń padà bọ̀ máa rí yín. ẹ wo ẹ bọ́ síbi abami ṣígẹ̀ẹ̀tì yẹn. mo ń bọ̀. Okay babaláyé. tókẹ́ ẹgbẹ́ oh. jáde mo ń bá ẹ sọ̀rọ̀ òde nǹkan wájú mi nìyẹn. wo fẹlá just leave me alone. tókẹ́ kí mo mọ kó tó ṣe náà what about all this. ẹ̀yin ọba mi ṣúgẹ̀ tìǹtìǹ mi ò right? I'm talking to you. don't talk to me I don't want to talk to you. kí ló kún ẹ lára náà. ẹ wá bá mi ṣúgẹ̀ tì yẹn. babaláyé. ọ̀gá èṣù rẹ o ẹ já ní sùúrù fún ọ èṣù rẹ ọlọ́mọdé arábùrú o. ẹ má ṣìgìtì. ẹ ẹ má ṣìgìtì ẹ lọ ṣí gẹ̀ẹ́tì yẹn fún mi. ẹ ní sùúrù o. ẹ ń wá èṣù. babaláde. wo o dẹ̀ ń wá èṣù fún bàbá yìí o o ń wá èṣù fún bàbá yìí. àgbàlagbà o tẹ o rude gan ṣá. wọn ò rude. yes ẹ má bà àgbàlagbà gbogbo wọn ẹ má wọn wọn fún wọn ṣùgbọ́n ṣe fún wọn ṣùgbọ́n náà wọn ni. mo rude àbí ṣùgbọ́n náà wọn ni. ni. because mo fẹ́ ṣe àbí. o rude wait for me bẹ́ẹ̀. wọ́n mú gò wọ́n gbogbo níbo níbo gòrò mú. ṣe kò ní kò dúró àbí? ó ní kò dúró àbí? tìkọ̀ tìkọ̀ tó rẹ̀. àkáǹtì ní ẹbí pé ṣòwò ohun tó ń ṣe. àti ní àti ní ògbò ẹni tó ń tì ní ẹbí pé ṣòwò ohun tó ń ṣe. tó bá ti mọ ohun tó ṣe ẹja mi tó bá ti mọ ohun tó ṣe ẹsìn mẹ́dọ̀. ìgbẹ̀yìn làwọn tó mọ ẹni tó lọ́gbọ́n àtẹni tó yẹ kó fún o tó bá ti mọ ohun tó ṣe ẹja mi bá ti mọ ohun tó ń ṣe ẹsìn mẹ́dọ̀ ìgbẹ̀yìn la tó mọ ẹni tó lọ́gbọ́n àtẹni tó yẹ kó fún ọ. babe kí ni ẹ. àsìkò sí mo ń ìṣá. Ah! mo ń Deji. <laughs> yeah two boys. <laughs> no two girls. ẹni àyítọ́ lọ máa fún wa lọ́wọ́ di. gbogbo scan. yes sorry darling pẹ̀lẹ́ o lè you know. i love you more. Hmm. yeah you know that. káàbù sà. wọn náà kúlé ẹ káàbù. o ò ní brain lọtí gẹ̀ẹ́sì jẹun. Ah, ẹ mọ̀ bí mi ọ̀gá lọ́ọ̀bù tí mo ń sin ló kárí mi àlọ́. ó ṣe kú lọ́ọ̀bù. délé pẹ̀lẹ́ sorry my love or should I carry you jẹ́ kí n gbé pẹ̀lẹ́ ó ti rẹ̀ gan. èyí tó ń gbé báàgì yìí wọ́n tó ń lọ sọ̀rọ̀ bá. ẹyin ni ẹ mo gbọ́dọ̀ máa kẹ́ thank you. Sorry, darling. I'm tired. Ẹ káàbọ̀. Lọ kó gba àwọn tó wà nínú sí. Ó kì í sà. Ó kì í sà. Láàbọ̀ wá ń tíntí. Láàbọ̀ wá ń tíntí. Oyè ní èmi ní èmi ní èmi. Láàbọ̀ wá ń tíntí. ẹ pẹ̀lẹ́ o a kò ọ̀rọ̀ èèyàn o. aṣàkẹ́mi pẹ̀lẹ́ ọkọ mi rọra rọra pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣùgbọ́n àníirú ẹ̀ mà lágbára ọlọ́run aṣàkẹ́ ó tún sunkún ni ó dẹjọ́ má sunkún mọ́ ọ wò kó o sun ẹkún yẹn láti èní títí dọ̀la mi ò sọ pé kí òkú Akínlábí kó padà sáyè jọ ọkọ mi jọ ó yá tí a wọlé lọ ṣùgbọ́n ẹ pẹ̀lẹ́ o àní rí ìmọ̀ lágbára ọlọ́run àní fi rí ẹ̀gbá o pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ bíi rọra rọra rọra rọra ọkọ mi pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣùgbọ́n pẹ̀lẹ́. Hmm. 嗯 ló dé kí ló ṣe ó ṣé ti ọ̀gá tó kú lọ ń sunkún rẹ̀ ni àbí tebi tí ó pọ̀ àbí towó oṣù. sórí ìgbà mi ibi tó bá yẹ kí èèyàn ti bá ọpọlọ tó bá wá bá aago ń bẹ ó máa ń dùn yín ọgọ́ yes na ìfowópamọ́ kò wù mí látòkè kò wù mí dé ìsàlẹ̀ àti máa hẹ́ẹ̀jì. Oh pé ọ̀rọ̀ oúnjẹ ló máa máa jẹ́ kí n máa sunkún ló máa jẹ́ kí n máa sunkún kí n máa shed tears from deep inside. èmi náà ń sọ yóò ṣe adó oúnjẹ lọ́wọ́ gbẹ́nu ókè lọ́sàn-án gan lòun ké dákun ké lọ́sẹ̀lẹ̀. ó ṣe sórí nǹkan tó ń pa mí lẹ́kọ̀ọ́ sórí àtìgbà tí ọ̀gá ti kú hmm. ojoojúmọ́ máa rí píkṣọ̀ ọ̀gá every day no ma yọ sí mi má rí picture wọn direct. àwòrán ọ̀gá. picture mi ṣe lọ́wọ́ ẹ̀. i really want to know. ṣé ìwọ mọ̀ wípé bí ò bá nídìí obìnrin kì í jẹ́ kó mọ́lú ni lágbo létí ọkùnrin pé gbà. ọkọ mi. yes darling. sorry for the past one month tó o ti sílẹ̀ tó ní o lọ ṣe seminar èyí fídíò call mi ò rí bọ́kọ mi ṣe mi ò rojú ọkọ mi ohun nìkan ni mo máa ń gbọ́ inú mi ò kí ń dùn torí kò sí nǹkan tí mo fẹ́ ṣe ni. kí wá nìyẹn kọ wa o. tó túmọ̀ sí wípé píkṣọ̀ tó rí lọ́wọ́ mi òun ni mo fi máa ń ṣe ìkejì ara mi gbogbo ìgbà tó bá ti sí ara mi ṣòwò tí màá ti gbé dání tí mo tí mo báyìí ó máa ń ṣe níbi ipò tí wà lẹ́gbẹ̀ẹ́ mi gangan báyìí ni inú mi á wá máa dùn. well ṣé o ti rí reason tí mo fi sọ fún ẹjọ́ kìíní àná pé kó jẹ́ kí mọ́mí wa gbé pẹ̀lú ẹ̀. no no no no no no no no no no mọ́mí ò lè gbé pẹ̀lú mi because mọ́mí ò lè ṣe bí ọkọ mi there is nobody tó lè dàbí ọkọ mi. but you won't feel lonely. no does mama feel lonely now mọ́mí ò lè ṣọkọ mi ma feel the same ni ó ma sú mi everything ma sú mi ọkọ mi gangan ni mo fẹ́ ó kọ jẹ́ pé. ó kọ jẹ́ pé kí ni. kíní kan bà ajá ó jẹ́ go jọ bribe don bribe me for owó. kí ló fẹ́. orí ìrònú ìlèsì wa ni oúnjẹ yín lè jẹ ẹ tún sunkún. Àmọ̀kẹ́ ó ní kí n má sunkún ó ní kí n má sunkún ọ̀rọ̀ ẹ yé mi ọ̀rọ̀ ẹ yé mi ṣùgbọ́n mo fẹ́ kí tèmi náà yí ẹ mo fẹ́ kí wọ́n mi náà yí ẹ. ó yé mi àmọ́ ọgbọ́n tẹ́rí yìí ò dìgì bàbá rògùn ṣé rí gbogbo ronú tẹ́ ń rò yìí ó lè pọ̀gá padà. ibi tí mò ń bọ̀ lọ́gọ́gbọ́n nìyẹn ibi tí mò ń bọ̀ lọ́gọ́gbọ́n ló mẹ́nu lẹ́yìn o ó yá sọ fún mi nígbà tí Akínlábí tèmi ò sí láyé mọ́ jọ kí wàá nìkan tèmi sì ṣe kí lèmi gbélé ayé ṣe dá mi lóhùn kó sọ fún mi. but babe tí ẹ dúró náà tí mo bá sùn tí mi ò jí mọ́ nǹkan á jẹ́ pé ibi tó bá lajú sílé mi náà lajú sí mi rẹ̀ ọlọ́run ẹni jẹ́ kí ìyẹn jẹ́ ìpín mi àti ẹlágbára ọlọ́run wo ìgbín nìyẹn ìkara wọn lè mi bò ó kọ̀ pé sometimes ó máa ń fọkàn ó máa ṣe nǹkan tí ò dáa fún mi bó mi ò lè fi yẹn ṣe because ọmọ mi náà nìyẹn. <laughs> ẹ ṣe àwọn àtẹ̀yìn òkè ń jà. yes sure àwọn àtẹ̀yìn máa ń jà but ọmọ mi náà nínú anyway. sorry. hello. I told you to call me like in the next two hours. ara nǹkan tí máa ń sọ nìyẹn. báwo ni kókò ṣe máa wo fóònù tó máa gbé kú lẹ́gbẹ̀ẹ́ mi ìyàwó ẹ̀ ká ní nìyẹn tí nìyẹn important ni. baby baby baby. oh <laughs> ọ̀rọ̀ ọkùnrin kọ ni má jẹ́ kọ́rọ̀ ọkùnrin jọ ẹ lójú ọkùnrin <laughs> ọkùnrin ló pè tó fi dalẹ̀ gàràgà ó kò jẹ́ pé ah, ah, ọ̀rọ̀ Akínlábí ó ń jọ mí lójú ṣá àbí Akínlábí tí mo mọ̀ kọ́. Ah, Akínlábí náà ni ọ̀rẹ́ mi ò jẹ́ gbà mí níṣẹ́ ló dàbí ìgbà tó ń fi nǹkan pamọ́ fún mi ibi mi ṣe wò ṣe pé ó dàbẹ́ ni pé ó ń fi nǹkan pamọ́ fún ẹ gidi ni ọ̀rẹ́ mi gidi ni o ah sórí ọ̀rọ̀ tó wà lẹ igi gogoro ni o igi gogoro má gún mi lójú sórí ayé ìsìn àtòkèrè lọ́tí ṣe kí lọ́tí ń dọ̀dẹ̀ àní gbà ni o àní fọ́ ẹ́ àní fọwọ́ yẹpẹrẹ mọ́rọ̀ yìí a máa fi ọwọ́ tó le orí mi ọbọ̀ tó le bẹ́ẹ̀ la máa fi mọ́rọ̀ yìí ọ̀rọ̀ tó serious ni now ó yẹ nǹkan tí mò ń sọ yẹ orí mi ṣe understand me. Um, I think I need to inform my mom about this. What did you just say? kí ló ń sọ tó tó dùn lẹ́nu ẹ̀ o fẹ́ inform mọ̀ sí kí ló ṣe ẹ báyìí ṣé tí mo tí ò bá sí o nílò láìfẹ́ ni ó ah, ah. máa lo láìfẹ́ náà ilé ìṣòro mọ́ mi rárá agbára òjò lọ́rọ́ akínlábí o olóhùn onílé wo oyún oyún onígbà fún o kò yẹ ah. ẹ. àwa la nígbà fún. a nígbà fún kó jára ẹni mo sọ yẹn èmi tó bá jẹ́ èmi ni <laughs> mo jẹ́ ìrara mi gbọ́dọ̀ bá mi dánwó ẹ̀wò láyé mi. <laughs> Eh, eh, hmm. Minha não coubame. kí tó kúrò níbi iṣẹ́ I had a lot on my plate ìgbà tí mo tún ṣe tán tí mo jáde tó bá rí traffic tó bá rí ó rẹ̀ mí gan in fact I'm so tired I'm, um, má bínú I'm sorry for coming late. sorry sorry sorry sorry can you stop it. nabi ṣé wo ìdẹ́ ní èrè ọkàn ṣá ó fi mí sílẹ̀ nínú ilé láti six a.m. mo fẹ́ lè máa rẹ̀ sójú what time ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ nsìn wọ́n sọ sorry sorry sorry i'm used to ó wá sọ mí di ìyá àpàtì ó sọ mí di ìyàwó àpàtì ó gbé mi sínú ilé bíi figure eight ṣàjọkò bench warmer is that right. Kumbi i said i'm sorry bí mo ṣe wáyé mi ò tí ì jẹun látara i'm tired mi ò dìde mi mo ìdí ọ́fíìsì ààrẹ but i've been sitting all day mo tún jáde inú ara ń ro mi i'm tired má bínú i'm sorry. wàhálà. damn. Eh, oh. Ah, Kumbi, mo gbàgbé man. Let me just explain to you. Ó rẹ̀ I had a lot to do. If I'm your tea jẹun látàárọ̀, should I just give you the money and buy it yourself? Babe, ṣé kí n fún ẹ lówó kó lọ rà á fúnra ẹ i'm tired. ṣó ti wá rí bẹ́ẹ̀ yẹn pé ẹni tí a ò bá fẹ́ nílé ẹ̀ máa ń jìnnà gbàgbé pé labi máa ń fún ẹ ló bọ́bọ́ yóò lọ ọ̀vẹ́ mọ́ òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún yín. ẹ gbé mi ṣàánú mi ọ̀rẹ́ mi sórí ọ̀rọ̀ ètè ti wá tójú sú mi báyìí mo rò mi ò ríro mo sunkún sunkún sunkún ojú mi ti wú àfi bí ìgbà tí yí kì í ṣe ọkọ mi tí mo fẹ́ ọkọ mi tó jẹ́ pé pé àtàṣeṣe fẹ́ ra báyìí hmm. ó máa kẹ́ mi lójú ó máa kẹ́ mi ní ó fẹ́ lè máa wè fún mi ọkọ mi ti change. làbí làbí yẹn náà ló kúkú sì ń jẹ oúnjẹ làbí àmọ́ pẹ́sìn yẹn gangan kò ń ṣòro mọ́ torí ẹni tó ní lọ́wọ́ yẹn kò ń ṣọkọ ẹ mọ́ ìyẹn ti rí ta ó ti change engine engine ẹ ti yàtọ̀ ṣó ní bó ṣe wáyé ó ti já kutukutu wọ́n ti bá wọ́n ti bẹ wọ́n ti bẹ já ọkọ ẹ̀ ó ti rí ọkọ ó ti rí ìgboro ó ti rí ẹ̀yìn ayé ìwọ wọ́n wá gbé wọ́n sílé wọ́n pákéjì ẹ sílé ó ń fi ẹ́ ṣadélé bọ́ fọwọ́ ra ẹ lórí ìwọ náà jókòó tábà tábà sọ́lọ́ sí tábà sọ́bọ̀ wọ́n sí pé ó máa ń sẹ́ni ìdòwò sí mi ẹ kíní kan ẹ ń ṣe ń tọ́jú mi ìyẹn kọ́ ni kókó lẹ́jẹ̀ tó bá travel ó lè travel for two weeks three weeks one month over one month tí ò ní wálé tó bá wá jẹjà wálé fún ẹ báyìí kó tiẹ̀ tún ṣiẹ́ ó mọ̀ kó ṣiẹ́ dáadáa a máa yẹra fún ẹ kò ní fara wù ẹ ìyẹn là ń sọ. ibi tó tiẹ̀ ti wá sọ̀rọ̀ tó parọ́ ó tọ́ ni o sórí tọkọ mi bá ti dé báyìí club ni àfi bí a fi ṣe tó bá máa dé báyìí níṣẹ́ ló máa sùn bí ẹni tí wọ́n lùlù gì hmm. tábà ní pé ká tiẹ̀ sí mọ́ra wa báyìí ó máa rójúṣe ẹ̀kan ni in fact mo ti pe dr Fẹ́mi pè mí gbà kan pé tó bá jẹ́ pọkàn mi máa ń sún mọ́ mi dáadáa ni ó tiẹ̀ ṣe ṣe ti pẹ́ ní kìí ṣètì lóyún kìí ti bímọ hmm. tó fi jẹ́ pé lẹ́yìn ọdún kẹta tá a ṣègbéyàwó ni mo ṣẹ̀ṣẹ̀ wà ń lóyún hmm. ọ̀rẹ́ mi ò máa bá mi dúpẹ́ tó bá yẹ pé mo ní ìyá ọkọ àti bàbá ọkọ ni hundred percent assurance wà pé wọn á ti fẹ́yàwó fọkàn mi ti pé because wọn máa rò pé nǹkan ń ṣe mí ni wọn ò ní mọ̀ pé ọmọ wọn ni ò sún mọ́ mi. torí bẹ́ẹ̀ yẹn wo ìwọ ló láìkí rádaràdà jáde fi mílẹ̀ ìwọ ló ráyè òṣì wọn ló gbàgbà kú gbà ìyẹn ọkọ lè bá mi dánwò ẹ̀wò àkóso bẹ́ẹ̀ ṣàánú mi ṣe kíní kan wọ́n ní jàre ó ti tutù jó ti mú mi jù èèyàn kan bá mi dánwò ẹ̀wò èmi èmi gbé mi jàre wọ́n kò sọ́kùnrin kan tó bá mi dánwò ẹ̀wò máa ṣú ẹ̀ ní kó so ni kó tó rò pé o fẹ́ gbé kinní yẹn kaná gbèmí màá ti máa bẹ́ẹ̀ kọ́ náà mọ́ ah, ó tutù dáre ó lọ ó lè fẹ́ mi ẹ̀bí mi láìké ó ti tutù jó mú mi. gbé mi ó ṣàmọ̀ mi dáadáa tẹ́lẹ̀ mi ò lápọ̀n sórí má wò mí ràn tó bá jẹ́ pé lóòótọ́ o sì nífẹ̀ẹ́ mi kí ni kò tó rò pa lè ṣe sọ̀rọ̀ yìí. ó lọ wẹ́ ọ̀rọ̀ ẹ ti sú mi òun náà ló ń ṣojú mẹ́nẹ́mẹ́nẹ́ sìn help me èyí ní kọ̀ọ̀kiri ọ̀hún ojú àánú mi ó mọ̀ pé pọ̀ kò tó mi lè rí ẹ kó wa condition kìkì kì kò tó ń ṣe mí níbi ìdẹ́fẹ́ kó tiẹ̀ bá mi cause mo ti ń wò pé kí n má dá sọ́wọ́ ẹ bọ́sí wọ́n bí wọn náà ṣe ṣe ó ti tútù ju ìyọ́n láti ìyọ́n láti support ẹ̀ ah ó ti tútù ju ó lé mi wàhálà ah sórí ah, ẹni tó bá sọ wípé àníyù a máa ṣe mọ́ ẹ wọ́n máa wọ̀ máa wọ̀ ó ṣe ó ṣe ọ̀rẹ́ mi. wàá gbádùn ta ni ó ṣe mo jẹ́rìí ẹ̀ ìwúwo tó ní kan mo ní. wọ́n rẹ̀ balẹ̀. arábìnrin bó ti jẹ́ ni mo ṣàlàyé fún ọ ni. bàbá hmm? ṣó dá yín lójú pé iṣẹ́ tí ẹ bá rán gangan gan ló máa jẹ́. <laughs> ọmọdé ò mọ oògùn. ó ń pè lẹ́fọ̀ọ́ lóògùn tó jẹ́ pé tí bàbá ẹ̀ sí ni. Ah wá gbà wá gbà mo ní ọ wá gbà èso ọmọ dáadáa iṣẹ́ tó ń tó ń ṣe ni lọ gbajúmọ̀ ní rí ò pé. orí kì í kí yín lẹ́yìn ni. ẹ̀yìn rẹ̀ wo lórí hurahura tó ń kí wọ́n lọ́mọ ẹ̀yìn tó bàjẹ́ tó ń kí. arábìnrin márùn lo oògùn bí aláwọ̀ funfun bá tẹrí sí gan-an ràn wọ̀. bàbá tí ẹ bá wí bẹ́ẹ̀ mo gbà bẹ́ẹ̀ wo o wà gbàṣẹ ẹ lọ́tànla. ẹ jẹ́ kó ṣiṣẹ́ gan. yóò ṣiṣẹ́ ọba dé yìí lọ́tànla ó rí gangan tí ó sọ olójú òkò kọ́kọ́ rẹ̀ lẹ́ẹ̀kọ́ sì kọ́ iṣẹ́ tó fẹ́ẹ́ di tọ́bẹ̀ wá. ẹ wọ́n kí ló kọ yín o. adékúnbi lórúkọ mi. adékún. adékúnbi lórúkọ mi. adékún lórúkọ mi. ṣé o ṣe rí ṣé o ti rí ó gbé bọ́dí ẹ̀ ní ìsìn tó bá bọ́ sí ọ̀la. ẹ rọra o ṣé báwọn rò ṣe máa pọ̀ lọ́dọ̀ báyìí náà rè hmm, abẹ́ máa gbọ́ bí n pé wọ́n dẹjọ́ ẹ sílẹ̀ wàá tó rí mú láìpẹ́ yìí bẹ́ẹ̀ ni o. Ah, ẹ̀yin dáàdi bí gbogbo wọn náà ṣe jẹ́ ni mo sọ fún yín ẹlẹ́wẹ̀ ṣàánú mi òun náà tètè wá tójú sún mi báyìí. Hmm. ẹ ẹ ní bọ́ bá rú ni lójú àbílẹ̀ léèrè ẹ jẹ́ ń bá yín bíi fani. àdádì ah, ah, ẹ má ṣe wàhálà ẹ má bọ́dà òun kú ifá àwa mọ̀ kan tó gbé wa débi àwọn problem àsokò ní ìkẹsẹ̀ṣẹ̀ tó máa consult ṣe rí problem tá a ní ni wípé ọkọ ọ̀rẹ́ mi ò lọ́ọ̀fẹ́ àbí hmm. kò lọ́ọ̀fẹ́ mi kò hmm. dé sí nǹkan tí ọ̀rẹ́ mi ò ṣe fọ́kọ ẹ̀ ojú kòkòrò ni ò jẹ́ kọ́kọ ẹ̀ gbádùn ìfẹ́ ni ò sí láàrin wa bí mo parọ́ kó tó ń ṣe wá gangan nìyẹn ẹ má bọ́dà. Oh, ọ̀dà kílẹ̀ wá fẹ́ǹsì fún yín pàtó. ẹ ṣe dáadé ọlọ́run àbámi bílẹ̀ sí yín mo mọ̀ pé ẹ ṣe kan tìrì o ilé ìtajà gbé wa fún yín ẹ̀ ní ṣé ti. àṣewọ́ àṣewọ́ àǹtí rèké ẹ̀yin dákọ̀ fún àmọ́ díyìn ọ̀nà púpà bó o ní da lórúkọ mọ́ sàpàlà yìí láì ṣé ẹ rí ibi tẹ́ ẹ wà yìí tẹ́ ẹ máa ń gbọ́ ilẹ̀ ẹrẹ ni ibi tí kọ̀ǹfàmù kù sí ni kò wá sí nǹkan tẹ́ ẹ wá débi ẹ wo mo fògùn ẹ̀ gbárí mo fòwú ẹ̀ gbáyà tí bàbá ò ní sí fún. àkànmú bọ́ta tó o bá pẹ́ kí tó bọ́ta ń fi ọ́ bọ̀gùn ni tájọ́ rẹ̀ ọládùbà ti ṣe ọmọ bẹ́ẹ̀ lọ darapọ̀ mọ́ wálé làwárí. ẹ bá ní kí n bọ́ tàbí ìsìn ẹ sáré pé gbogbo tẹ̀ ń kọlẹ̀ èmi ni mò ń kọ́ ẹ̀yin ò lè kọ́ nǹkan kan èmi náà mò ń kọ́ tí bá wá jáde ní ìsìn táwọn ní mò ń bá yín kọ́. kí n tó fẹ́ yàrá ìyá ẹ ni mo ti ń ṣiṣẹ́ yìí ìsìnkọ́lẹ̀ kò sì dàrú mọ́ lójú tàní tó bá pé o tó bọ́ tà ń fi ọbọ̀ ògùn ni àwọn tọ́lá kí ló yà ǹbájá bẹ́ẹ̀ yẹn bá ní wàá gbà wàá gbà yọ dáhùn lọ́wọ́ kan ní ìwọ yìí wàá gbà yọ ọmọ sá lọ ni. ẹ dákun ẹ má bínú torí ọlọ́run aláwòkùn tí mò ń tí mò ń tí mò ń sin mi. ẹ̀wò dájú ọlọ́run àkókò wo gbogbo wa pọ̀. àṣẹ àṣẹ ilẹ̀ wa lè fẹ́. dadi nǹkan tá a bá wa gangan ogun ìfẹ́ la fẹ́ ogun ìfẹ́ tó gbówó tó yẹrùkú ni o tó lágbára gan torí ọ̀rẹ́ mi ti bá ọkọ ẹ̀ jìyà gan mi ò jẹ́ fẹ́ kó lùzọ̀ ọkọ ẹ̀ bí kò sọ mi láti jọ rẹ̀ ìtò ìtò potent kan àbí. ẹran òfófó iṣẹ́ ní ọ̀jẹ̀ dáadáa nínú iṣẹ́ iṣẹ́ tí ń ṣe fún yín débẹ̀ ni <laughs> orí iṣẹ́ olúwo nkoko ní í ṣe fún yín nkoko olúwo nkoko èékánná ọwọ́ wo nkoko mọ́wọ́ bọ́wọ́ hmm. kú olúwo nkoko èékánná ẹsẹ̀ wo nkoko mẹ́sẹ̀ bẹ́sẹ̀ hmm. kú. Mm olúwo nkoko ìran orí ìwò nkoko mérí ìgbéríkú hmm. ìdúró sí ti láàfóhun odódódó ìbẹ̀rù kúnkún láàfóhun àrùbáàlù ti ríra ti ifá láàfóhun ọlọfọlọ hmm. tí n bá ṣe tán tí mo wá parí iṣẹ́ tí mo parí iṣẹ́ bẹ́ẹ̀ bá ní ọwọ́ àfọ̀gbádá yóò fọ́ hmm. bẹ́ẹ̀ ni ọwọ́ àfọ̀kọ́mọ yóò fọ́ tẹ̀bá ni ọlọ́ka pátá wa yóò ká. jẹ̀wọ́ ní wọ́n kókó yẹn gogogogo la fẹ́. ẹ so ẹ àbí àwọn síbẹ̀síbẹ̀ ṣé rí ohun kókó ohun kókó tẹ̀ sọ yẹn ṣé kò ní lẹ́yìn kókó. Gíní lọ́rọ̀ ìwé ní. Ẹ má má dàlú ń gbàgbé ẹ filẹ̀ jàre báwo ṣe ń pe ìrùkọ sókúdẹ ṣe bí ọmọdé ń bíbá ṣé lọ́ọ̀bù máa ń pààyàn lára ni. Ogun bẹ́ẹ̀ pẹ́ jù dádì ẹ má má dọ̀rẹ́ mi lóhùn báwo ló ṣe ń sọ̀rọ̀ bí ọmọdé báyìí ó ṣe máa bèrè pé ṣé ó gùnfẹ́ lẹ́yìn ó ṣe máa lẹ́yìn good thing lògùn ìfẹ́ náà ṣé mo fẹ́ increase eh, love tó wà lọ́kàn ọkọ ẹ̀ ní so kí ló fẹ́ lẹ́yìn bẹ́ẹ̀ dádì ẹ má dá lóhùn jàre bó ṣe máa ṣe nìyẹn good thing labawa nǹkan tó da labawa àwa ṣe nǹkan tó da ní ogun ìfẹ́ nǹkan tó da labawa náà ẹ̀ ń bọ̀dọ̀ bá tó bá gbọ́ á mọ̀ pé nǹkan tó da labawa dádì ẹ wò ẹ má dá lóhùn jàre àfẹ́ waste time ẹ bá wọlé kẹ bá jáde kẹ bá mọ̀ káwọn dẹ̀ mọ̀ iye tá a máa san ká lè ṣe pápápá. kì í ṣe take away ẹ padà wá lọ́tàn lánàá ó láwọn ọ̀sẹ̀ kan gan tí ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá ti ń lọ tẹ́nísì tí ń bẹ̀rẹ̀ sí ní kóṣẹ́bólẹ̀ tí ń kóṣẹ́bólẹ̀ tí ń kóṣẹ́bólẹ̀ ńgbà yóò bá yí padà dé lọ́tàn la ẹ wá gba fínísì ni. n ah! tẹ̀ ti fẹ́ máa wà discourage kó tí pẹ́ bọ̀ bọ́ ṣe sọ yẹn ṣẹ́gun dájú. iṣẹ́ ti bẹ̀rẹ̀. òótọ́ ọ̀rọ̀ sọ ọkùnrin ò gọ̀ ọ̀rọ̀ wa ló gọ̀ wá for example obìnrin ta gbé sínú ilé ta fẹ́ ní sùlọ́ka tá à ń náwó wa tá à ń nà lé lórí tá à dẹ̀ ń bá sọ̀rọ̀ tí ò gbọ́ tàwa sọ pé òkè afẹ́ kọ̀ wọ́n àfẹ́ mọ́ wọn á nínú ọlọ́run òdùn sí ẹ jọ ṣe ọ̀rọ̀ wa ò gọ̀ wá bẹ́yẹn. àti pé gbogbo ọmọbìnrin yìí àṣekúpa ni gbogbo wọn ìgídá ìyókù lọ ni wọn fò wọn máa fò lọ. well guys èmi fẹ́ kẹ́ ẹ understand kinní kan ẹ má gbàgbé wípé oríṣiríṣi obìnrin ló wà o. okay. bá a ṣe ń rí kàńdà nínú rẹ̀ sí mm-hmm bẹ́ẹ̀ náà là ń rí adúró ti ni obìnrin bó kan bó dùn wọn kò tọ́ ni. ọ̀rẹ́ rẹ àwọn òbẹ jù yẹn o. ohun táwa ọ̀rẹ́ ń sọ àwọn ọ̀rẹ́ tá à ń sọ ni pé má fi kìrìkàkìtà pé o fẹ́ o fẹ́ tẹ́ obìnrin kan lọ́rùn gbẹ̀mí ara ẹ̀ kò ṣe rẹ̀ léṣe o. gbẹ̀mí ara ẹ̀ o ṣó ti ẹ̀rí àwọn là ń àwọn ọmọbìnrin ilé náà ṣé báwa la bọ́ gold sẹ́lẹ̀dẹ̀ wọn lọ́rùn <laughs> tó bá pẹ́ tó bá yá wọ́n padà gbé gold wọgbó lọ ni àbí ọ̀rẹ́ mi ò ní bínú i'm gonna fight you as an example ìwọ fúnra ẹ ìyàwó ẹ tó gbé sínú ilé tó ń try gbogbo best ẹ lórí ẹ láti jẹ best husband ǹjẹ́ o mọ̀ ẹ well can we talk about something else. okay. ebi tí mo ní o máa mú mi lọ láti lọ ra nǹkan kan. Um, jẹ́ kí n pe ọ̀bọ̀ supplier yẹn bó bá ṣe wù ẹ́ kó ṣe débẹ̀ it is none of my business look what's your problem ah irú obìnrin wo ló jẹ́ náà o tẹ̀ fẹ́ wúlò fún anything you are just useless. so bó bá ṣe ń wù mí ni kémi ṣe débẹ̀ èmi ò wúlò àbí kò sí problem mi ìlè wúlò lójú ẹ̀bá tẹ́kọ̀ọ́ rárá tó ń ṣe kiri kò jẹ́ kó mọ̀ pé mo wúlò ó rí òrójú ẹ̀wù kò wò kò kémi kémi kémi kémi kémi máa ṣe kiri kí n máa lọ sí ẹ̀mí lálẹ́ láíláí kò jọ kò jọ. Eh, so nínú àlàyé àbí lójú ayé ìwọ idẹ ni mo fẹ́ fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó no it's not gonna work sórí mo ti ṣe mistake a lot of mistake mo ti ṣe látọjọ́ tí mo ti ń fẹ́ sórí ibi tá a bá mo mì ní junction tá a dé O ó dé bá ìpín nǹkan. lọ lọ pẹ̀lú ara ẹ̀ kí ni gbogbo àwọn tó tó tó tó tó tó wà òkè jù ẹ lọ wọ́n lọ́ mi ìkú kí ló ń ṣe kí ló ṣe ṣe tó pé mo ti wù ẹ ṣọ́ọ̀rẹ́ gidi gan o ṣọ́ọ̀rẹ́ gidi látàrà tí mo ti lọ o wá sọ sí rẹ ẹ kí ni ko o fẹ́ jẹ kí ni ko o fẹ́ jẹ kí ni kí máa bọ́ tà á sí lálẹ́ ṣọ́ọ̀rẹ́ gidi gan ni ó yẹ kó lè ní sùúrù náà ó lè pé bí mọ́nù sùn náà ó lè pé bí mọ́nù sùn kí ló ṣe àwọn ọkùnrin yẹn pé jọ tó lọ́wọ́ mi ò lè ṣe sílẹ̀ fẹ́ẹ́ níbọ̀dì o ah, ẹ ní jẹ́ kí yọ̀wọ́ òkè ní kí yọ̀wọ́ kí yọ̀ gbádùn ayé ẹ̀. ẹ má bínú mọ́mì kan náà ló dẹ̀ bí ẹ báyìí mo mí pé òbí tẹnu òsì dànù gbẹnu ah, òsì dànù má dẹ má fi ara mi má fi má fi rẹ má jẹ́ wàrà mi fẹ́ sórí èmi gbẹmí sọ́lá japa mi ò ní gbẹ̀fẹ́ ní bọ́ọ̀dì tẹ́wọ̀n ìbámu àlọ́kọ́ máa lọ ni kókó sí dànù fún mi kí ló ṣe lè máa tún rántí sọ fún mọ́mí ẹ̀ kí wọ́n rántí kan bí ọmọ mi wọn ti wọn ti bímọ rárá èyí ọdẹ lọ látàánà òun rẹ díẹ̀ bẹsẹ níyàn lára kó ṣe sọpọ àbẹbí o àmúṣe tó sílẹ̀ fẹ mo ṣe báyìí sílẹ̀ fẹ ọ ṣe yẹn o sọ kébì máa bọ́ta lọ máa lọ sọ́jà lálẹ́ yìí sí mo tún ní mo kọ́ wá gbé mi lọ tún sọ fún mi pé o lè gbé mi kébì lọ máa gbé káàb orí ẹ̀ orí ẹ̀ burú ni àbí ọkùnrin wọn gan làwọn ilé gan ah ẹ mọ̀ gbà mí kẹjọ torí ọlọ́ọ̀bí mo ti ṣe mistake mo ti ṣe mistake pé kó wá pè mí lọ sọ́jà lálẹ́ mo ti ṣe mistake olórí burúkú tó bá sọ pé yóò fẹ́ fọkọ. Darling. might know. Oh, baby. Oh. Come, come here. Just come, just come. Drop your bag. Come here. Oh my God, Happy baby. wedding anniversary. Thank you. I love you. I love you more. And I promise to always do. See me, baby. I got you as well. all this for you. oh, baby. <laughs> Call me. Baby, this is too much. Nothing is too much for my love. Thank you so much. You're welcome, my darling. I love you and I'm ready to do anything to make you happy. Thank you. Baby. Oh, let's got the cake. <laughs> oh. Happy, just hold it. Happy wedding anniversary. <laughs> Thank you, Kumi. I love you. I love you, more. <laughs> Thank you. I really love you. Hmm. ọkọ mi jọ ṣé mo lè béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gangan. ṣẹlẹ̀ bíi ti báwo. The wedding anniversary treat two years ago. Oh, what's it? Last day rántí báwo ló ṣe máa rántí tó dùn ẹ́ kò yé mi. darling hmm. má jẹ́ ká tún ṣu désàlẹ̀ kókó let's just thank God I remembered this time. inú adé dùn tó bá lè máa rí báyìí nù because ìdùnnú obìnrin ló yẹ kọ́kọ́ yìí máa wà. Are you now saying I'm not trying? No. Mi ò sọ bẹ́ẹ̀. Mi ò délé yẹ bá sọ bẹ́ẹ̀. Ọmọ inú mi kò máa dùn tó bá lè Now I'm promising you. It will be like this forever. Àmì o! Ah, ọ̀rẹ́ mi, ṣé mi ò sọ fún ẹ? Bí ojú bọ̀rọ̀ ò ṣe gbọ́ ọmọ lọ́wọ́ èkúrò àwọn ẹ ọkùnrin tó yẹ pé àti ìbẹ̀rẹ̀ kọ́kọ́ pẹ̀lú ẹ̀ ló ti ṣe bó ṣe ń ṣe táwa wọ́n bẹ̀rẹ̀ kankan ẹ ọ̀rẹ́ mi bá bọ́ sáyé. Ah, ọ̀rẹ́ mi á dáa fún ẹ o ṣe gan-an ni o kó àdúró tí sórí gbogbo ọ̀rọ̀ yìí ṣe ló kàn ṣe mí ní ààhín ààhín because for the past two years tí mi àtọkọ mi ti ṣègbéyàwó kò wọn tí ọjọ́ òbí mi rí débi pé wedding anniversary mo kàn ń wo kàn ń yà mí lẹ́nu ni pé ah ṣe ni mo kàn fi kùn ṣàdúrà fún ẹ. kò gbàgbé o fi ṣe kàlẹ́ ah, ṣé wo mọ̀ wípé tí onílé bá ti ń fi àparí iṣu hàn ní ilé tí tó lọ ọ kò gbàgbé ó ti sún ni kò yẹ ọkùnrin tẹ́ pé ajẹ́lé ni wọ́n rántí tàná mọ́ ọkùnrin. ẹ gbọ́ ọ̀rẹ́ mi èyí tá à ń sọdún o ṣé ìwò lérò pé ká tètè máa lọ sọ́dọ̀ bàbá báyìí kílẹ̀ tó máa ṣú. kí ló kọ ẹ lójú aláàfin ni bàbá mọ ọ̀rẹ́ mi kan sórí kò sí tàtà bá dọdọ bàbá báyìí a bá wọn ni kí ló ń ṣe é fọkàn rẹ balẹ̀ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi mo lálàá sí ẹ mo rí pé ọ̀rẹ́ mi bọ́ sí gbẹ̀ mi gbádùn dé fún mi tó bá ti kọ́ sojú yẹ kó máa kọ́ sáyà má gbà mí. ṣe ṣe yẹ kó máa doubt mi ní gbẹ̀mí. ọ̀rẹ́ mi àti oh, bẹ́ẹ̀ dé tán. thank you so much ṣe wo jẹ́ a máa lọ. gbogbo njẹ́ sọ pátá. I mean this really excites me to know that you can think this way. Ah. I mean coming from a slim mama kind of person because that's. I mean, you don't expect any Amount to say exactly what you said because they are the one who would always take advantage of social media and create a picture that is not supposed to be or that is not there. <laughs> but for you to have sounded this way, mm. come on, even my kid sister, she's a feminist to the core. <laughs> See, eh, I don't support domestic violence, but I also don't support spreading rumors just to gain attention, mm. you know. Mm. Eh, and Slim Mama. Yeah, because that's what you look like. I mean, yeah. Amy Slim Mama. Yeah. <laughs> Where did that come from? What, from your looks? See, I'm just a hustle mama. This girl right here is working her ass off to be great. Mm. Trust me. Okay. I think I like the word great. Uh, okay, so how about um, ṣe wò mí yìí wọn ò tí ì láyà lẹ́ẹ̀dẹ́ o àwọn ojú tí mo sì ń wò yìí àwọn ọmọ yìí rẹwà pọ̀ bẹ́ẹ̀ bá wá lè fún mi nìkan tí ọba da yafa inú mi ọmọ nù ú inú mi ó nù ú. àlàáfíà bàbá yìí dẹ̀ ṣe kókó ẹ bàbá nǹkan tá a máa ṣe lélẹ́yìn yẹn ò lè jẹ́ ẹ mọ̀ because ẹ̀yin náà fẹ́ help wa ni ẹ mú un sa. for our friend now. Eh? things we do because of friend. Eh, eh. Ah. babaláwo. ok baba ẹ má jẹ kó dárí ẹ mú un ó lómi lára. ẹ ń wo ta ló ń. nǹkan tá a máa ṣe lélẹ̀ nǹkan tá a máa ṣe lélẹ̀ sàn. ẹ má hàn mí. ẹ ah, ah, no èmi dúdú kò mí èmi náà bóra ni mara rárá kò nídìí. ṣé adé lè tó ṣe rùmùrùmù gbogbo bí mo ṣe dé ojú mi ò kúrò lára rẹ. bàbá ẹ má ẹ má ẹ má bọ̀. kára ọ̀rẹ́ wa fi yá ni nà kí ló tẹ̀ ń ṣe báyìí bọ̀ ni náà kò fọ́ ni o possible sẹ. ọ̀rọ̀ I wà lásán iná life why why you guys dey like this. àjọ dúdú I aláṣẹ alájọ dúdú ni mo múra say, sẹ. táwátá ò ní mo ti gbọ́. ó ti yé mi ó ti yé mi ó ti yé mi ló ń ṣe yìí o tí n bá lọ tán nìka kan ò ní wọ́n dì mọ́ yìí o sórí tí n bẹ́ẹ̀ lọ kálejò kan wá wá mi dé tí wọ́n ní wọn ò bọ́ ń lé áyà ìbáyàbá àwọn tọ́lá yé ń gbọ́ ń pa ọ̀bùn ń pa ọ̀bọ̀gùn ni. bàbá mi ṣé ẹ tún jẹ́rìí mi mọ́ ni. àmọ́ jẹ́rìí ẹ̀ náà ni mo fi ń kìlọ̀ fún ọ mọ́ jẹ́rìí ẹ̀ mọ́ mọ̀ kó rìn kùnrin ni ọ́ mọ́ mọ̀ kó ń pàlàpàlà mi bá jẹ́rìí ẹ̀ yìí mọ́ lọ ní ìníṣọ́ nǹkan kan. ọ̀dà náà bá mi ń bulẹ̀ wá lọ o ẹ mọ̀ pé kò ní dákẹ́ jáde ní ìsinyìí káwọn èèyàn wá dénú ní ìsìnká máa bèrè pé ń bó ń bá mi lọ. kò burú saki ni. ní saki saki lọ́nà òkè o. ẹgbẹ́ náà sọ̀hún ṣé dandan ni kí n kí n kẹ wá bọ́ta ẹ kẹ bó jáde tí ọmọ yín ò ní sọ ibi bá mi ibi bá mi rèrè o. ọ̀dà mò ń lọ pàdé nílé aṣáálú ní kiri lẹ́gbẹ̀ẹ́ kò yí nílé aṣáálú. ilé ìlú báyìí hmm. hmm, ọlọ́run sọ ìlú ọlọ́run sọ ìbọn gbà náà ní kiri ọ̀dà náà mo ti gbọ́. ilé ìdánwò ẹ o. ó dọ̀wọ́ ọlọ́run ó dàjọ lọ. ẹ lo wàhálà rẹ ti pọ̀ ju lórí ògùn ọ̀fẹ́ tó fẹ́ gbà tó kàn mọ́ fi fóònù tó mọ́ fi fóònù léèyàn kiri wọ́n ń pè padà jáde ẹ wá etí ẹ̀gbọ́ná kí n gbogbo wàhálà ilé ìjọba iná ní ìsìn báyìí sì ṣe pé báà mi tún kó gbogbo àlùbáríkà lọ sí ìkiri wọn tán láwọn ń lọ yìí àbíbó wa ní báyìí tólúwa rí òtí ẹ̀ wá tà látàtàárọ̀ sì ṣe pé wọ́n kàn fún olúwa rẹ̀ wá dógò sílẹ̀ nínú ilé ní báyìí olúwa rí òwà gbọ́ kò gbọ́ pò èrò òtí ẹ̀ wá débi pé. amárúbọyà nílé Ifá. ẹ káàbọ̀. ẹ rọra. ẹ lẹ. dáàdi làbìrìṣà bá wọn lé. ẹ bá wọn lé ṣùgbọ́n wọ́n ti rán èmi kékeré awó lẹ̀ wọ́n ti rán mi sí yín. ẹ̀mí pé dájú ò sílẹ̀. bẹ́ẹ̀ni. ẹ̀yin dẹ̀ lọ rán sílẹ̀. bẹ́ẹ̀ni. fún wa. oògùn lẹ́wọ̀ ìyá bẹ́nu gọ̀ǹgọ̀ màtí dáàdi dẹ̀ sì mọ̀ pé àwọn ò ní sí ni wọ́n ṣẹ̀jẹ̀ ká mọ̀ ká tẹ̀lé plan time àti time tó máa rọrùn. ẹ ní wàhálà. anyways ó bà ní kò bàjẹ́ gbé mi lórúkọ tèmi ọ̀rẹ́ mi kúmbi ni kọ́sítọ́mà dáàdi yẹn mọ̀ wọ́n ní hmm. pásítọ̀ lọ́wọ́ dáàdi tó fẹ́ gbà. powers. pásítọ̀ ọ̀rẹ́ mi ló ní pásítọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ dáàdi. ṣé pàṣẹ sí mọ́ ọkùnrin area antenna. ṣé bẹ́ẹ̀ ilẹ̀ sọ́ọ́sì si wọ́n rán yín sílẹ̀ fún wa. Eh, ṣe tún bá ní networking ṣe tún wá ń dàrú báyìí àní àní parcel lọ́dọ̀ lọ́dọ̀ bàbá ṣé wọ́n rán yín sílẹ̀ fún wa yẹ́sọ̀ nù ẹ̀ dẹ̀ sọ̀rọ̀. aṣọ ìgbẹ́jọ́ owó kan yín náà ìwọ̀n náà kúnbi nọ́mbà nine. kílẹ̀ pọ̀ kan yín náà ijó ni ẹ wá náà. ìjẹta three days ago. ìjẹta ìjẹta ah. ẹ̀sìn ní kúnbi ni bàbá náà bá dẹ̀ ti sọ pé àwọn ò sí ara nǹkan tí mo convenient time gbogbo ilé kí ni. àwa bọ́lá bọ́lá. ṣé bẹ́ẹ̀ náà ló wá jìnnà tó ni. bàbá ẹ wo ẹ mọ kí mi gírígírí o báàbí Yéwándé. ẹrù rẹ̀ ogun ní abẹnugọ̀ngọ̀ bá láwọn funfun bá wù ọrùn ó wù ọ ẹ wo ẹ ṣe àdúpẹ́ darling jẹ́ káwọn. ẹ̀yìn ṣé wàá rí i bá mi ti sọ fún mi kẹ́ ẹ tó dé wọ́n lé yẹn dáadáa níyín wọ́n ló níwà pẹ̀lẹ́ níyín bí àdàbà ẹ̀yìn tẹ́ wá tó máa lọ wọ́n ní tẹ́ ẹ bá ti dé wọ́n lẹ́sẹ̀ dáadáa wọ́n lẹ́sọ̀ ọmọlúàbí mo wẹ̀ pé tèmi náà bá fi gbogbo òní ilẹ̀ fún yín tí mo bá jáde ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ torí mo mọ̀ pé tẹ́ ẹ bá ń lọ ẹ gbé lẹ̀ fún mi níbi ìgbẹ̀mù. ti ga àìsílẹ̀ ológbò ilé ìdílé Èkúté. Mm, ẹ pa mí. let me explain this to you. Oh nígbà tí a máa consult pẹ̀lú jáde a ti fún ọ lówó a ti ẹ̀ fún ọ ju nǹkan tó fẹ́ lọ so I don't understand what you are talking about kí lẹ tún need. Mm. kì í ṣe pé mo ń tọrọ owó mo ní kẹ́ fún kékeré awo ní nǹkan kẹ́ tó mọ́ lọ ni kálùbárí kò gbórí iṣẹ́ nígbà tí èèyàn bá kékùrá nìtàn ni tó tún wà pẹ́rẹ́ sàrà àdúrà ni. Ọlọ́run kúkú wo gbogbo wa pọ̀ kálukú ló ní tiẹ̀ lára kọ́ ló ń ṣàánú ẹ pẹ̀lẹ́ ṣó ní ṣó ní two hundred lọ́wọ́ ń bẹ̀rẹ̀. Hmm, two hundred thousand ti pọ̀ jù kó bá dàbẹ̀ ni pé mo fògùn gbowó lọ́wọ́ yín ẹ mọ́jọ tó bẹ́ẹ̀ àwọn òfẹ́ àwọn gbowó ègún. nígbà pé gbádùn hmm. ó yá jálọ jálọ jọ. àǹtí ìlà òun òun lolúwa rẹ̀ ń lò bí wọn lápẹ̀lẹ́ látà <coughs> mo fẹ́ wúkọ́ láàrin méjì kankan lọ́wọ́ sánú ni mo gbọ́rọ̀ ohun bí ohun alápinni ni kò tiẹ̀ tún wá yọ nǹkan kan àti ìdájú ọ mo rò pé ìjẹ̀bú ni wọ́n ti wá àǹtí tí ń lọ ẹ̀wọ̀n ó tàn máa bèé. ta ló wà ń bẹ ẹ ẹ ẹ dẹ́wọ̀n dá ẹ. ọlọ́gbọ́n látẹ́ni tó yẹ kó fún o tó bá ti mọ ohun tó ń ṣe ẹja mi tó bá ti mọ ohun tó ń ṣe ẹsìn mẹ́dọ̀ ìgbẹ̀yìn làwọn tó mọ ẹni tó lọ́gbọ́n látẹ́ni tó yẹ kó fún o. ekule ma pẹ̀lẹ́ ekule ma báwo ni yéésù àdúgbò ó ṣe yéésù ṣe ó bùkà ní ó chop well. ó tún mú yorùbá òfin sọ òyìnbó ṣé bó ṣe yẹ kó rí nìyẹn jọ tí mọ́tò bá jẹ kó ṣẹ́jẹ̀ ni kò mú abúlé ọkọ mi. ọ̀gá ti dé wọ́n ti dé. kí ni mo sọ̀rọ̀ fún tó tó tó tó wà fún mi láàbù my age ní gbangba kedere ní gbangba sorry darling I hate to mi sorry come have your seat Bella. ti gbọ́ wọn mi ṣe wàhálà lọ látàárọ̀. o ti gbé ọmọ mi ṣe wàhálà lọ kiri àbí. Not really. rest your back. no i'm good. Ẹyin tí dada. Bébí mo wà okay báyìí. Uh-huh. Pẹ̀lẹ́. Baby. Mm-hmm. Welcome home. Bọ́kọ mi. Yes. Kí ló ń ṣẹlẹ̀? Ṣẹlẹ̀ bíi ti báwo? Because a kì í réwú lọ́sàn-án. <laughs> Well, you're right. But tí mo tètè ṣetán lọ́fíìsì lé ni mo money kí n Besides kí làgbẹ̀ ń ṣe lóko títí dòrò tí ó bá ń ṣe wípé ó fẹ́ jíṣu ẹgbẹ́ wa. Hmm, sudden change yìí ò yé mi náà òun yà mí lẹ́nu. babe you know I love you and don't forget I'm still treating you for the wedding anniversary. I love you darling. I love you too. <laughs> Um, hmm kí ló ti wá rí jẹ báyìí. of course i'm waiting for my baby. okay and your baby is back now. Mm-hmm. jẹ́ kí n wá lọ bẹ́ẹ̀ dáná. o ṣe máa sinmi náà kó tó bẹ̀rẹ̀. ah no ah, no no no ah sinmi kẹ oh, tọkọ tèmi ti dé ma ah ọkọ máa jà thank you. Ah, come on no i want to do this. jẹ́ kí mi gbé báàgì báàgì kò sí nǹkan kan ọ̀rẹ́ eh, mi má jẹ́ kí n stress ẹ̀ o ṣe ọkọ mi. <laughs> thank you. sorry my baby. o <laughs> ṣe ọkọ mi. Thank you. I Má love worry. you. Wo, má bẹ dáná yẹn. Ah, mommy. Ẹ I'm okay. jẹ́ mọ̀ sí. Àmọ̀kẹ́. Àmọ̀kẹ́. Ma. Tẹ́ etí ẹ báyìí kò máa gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Ṣùgbọ́n pé látijọ́ tó ti dénú ilé ìwọ ló máa ń gbogbo nǹkan ló máa ń dáná mi ò dáná rí. Hmm. Bọ̀lé ni fún mi ní ààyè mo fẹ́ dáná fọkàn mi má bà mí dáṣẹ in fact spoon tó kéré jù má bà mí mú pot má bà mí gbé ah. èmi ni mo fẹ́ ṣe gbogbo àwọn òbí fine ó ṣe gan thank you ó lè má lọ. ẹyin lè fẹ́ sí wọ́n yes baby ó ṣe pẹ̀lẹ́ ìwọ náà lọ rest. ẹ̀ṣẹ̀ lọ sí places. o hmm, káre. kẹ̀sì kó dùn. Hmm, pẹ̀lẹ́ lọ rest mi dẹ̀ kó lọ́ máa rojọ́ pẹ̀lú Chinedu lẹ́nu gate. Ah, ah babe. yes honey. ṣé o fi pe stress tó ń fún rẹ ṣe ti pọ̀ Ah, stress báwo. No, I'm good, baby. I'm okay. I'm okay. No, no, no, no, no, no. no. Come ah, má ṣe yọnu, ó ti wá. Owó mo mọ̀ kọ́ mo dáadáa ni, ó ti fẹ́ gbà lọ́wọ́ mi bo èmi ni mi jẹ́ kó gbà. Ọkọ mi má worry, I will be fine. Mo fẹ́ mo fẹ́ I know you will be fine, but apart from you stressing yourself, you're also stressing my boy no oh, ah, ah, ọkọ mi ah a ní kó má gbà sí ẹ o mọ̀ wọ̀rí o mọ̀ pé ìwọ náà o ti ṣe tiẹ̀ o ti tọ́jú mi náà o tún o tún o tún ah, ah o máa dún nǹkan tó ti ṣe fún mi lóra gift rà ah no no no jẹ́ kí No, náà fún ẹ ní special treat kò sọ pé kí nǹkan kan ṣe mí náà wàhálà ọjọ́ kan wá ah. my darling. Mm-hmm, baby i will be fine. máa lọ máa lọ lọ máa wo lọ máa wo African Magic Yorùbá. <laughs> olódò. mo ń bọ̀. Hm. But babe. Yes, baby. Mo ṣe ń wẹ̀ mo dẹ̀ yìí o. <laughs> Ìfẹ́ ẹ tún lékún sí mi kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ ṣebí òṣìṣẹ́ rí tèmi rò ń sìn. Oh, come on baby no kò sígbà tí mi kì í rí tiẹ̀ rò àmọ́ mo dàbí ọgbọ́n ni sórí gbogbo bí mo ṣe ń ṣe fún ẹ it's all planned mo ní àwọn surprises kankan fún ẹ tí mi fẹ́ kó wọ́n sí ẹ nítorí mi ò fẹ́ kó yọ ayọ̀ jù. And now I need to let the cat out of the bag. <laughs> Mo ń kọ́lé fún In fact, mo ṣe róòfẹ́ lẹ́nu mi. Ọkọ mi, irọ́ ni. Now, oh Tony, baby, you ò lè parọ́ fún ẹ. O ò mọ ìyá rẹ̀. Yes, baby. Inú mi dùn pé mo fẹ́ ẹ. Nítorí látijọ́ tó ti wọnú ilé mi, lọ́nà mi ti ń là. Gbogbo bí mo ṣe ń lù ló ń dún. Gbogbo bí mo ṣe ń fà ló ń tóra wọn. Bí mo ṣe ń lé ni mò ń bà. Àmọ́ ọmọ mọ̀ọ́mọ̀ ṣe bí mo ṣe ń ṣe yẹn fún ẹni. Torí ẹ̀yin obìnrin ayọ̀ yín pọ̀ mi ò dẹ̀ fẹ́ kó yọ ayọ̀ jù ìyàwó alálùbáríkà ni so you deserve all the love all the gifts everything in the world you deserve it. Hmm. olódò iṣẹ́ ti dáhùn lára ẹ̀ ah bàbá ẹ̀ máa ṣe o ṣé pé mi náà máa gbádùn ọkọ mi báyìí. bébà ò sọ̀rọ̀ ni. <sighs> ọkọ mi. <laughs> gbogbo nǹkan tó sọ sílẹ̀ yìí wọ́n ṣe mí ní kàyéfì nítorí mi ò expect ẹ̀ mi ò mọ̀ pé báyìí ló ṣe nífẹ̀ẹ́ mi tó. mo nífẹ̀ẹ́ ju bó ṣe lérò lọ. Mm-hmm. Mm-hmm. thank you. you're welcome i love you. i love you more baby. and now one more surprise for you and my baby. What's hi that? baby daddy's here. <laughs> and this is it. tó bá ti di next week kan lọ sí Dubai. We'll be spending two weeks over there. From Dubai to United States of America. <sighs> I'm spending a week with you. Come on, Nisuru. You don't have to come back and supervise the business. Eh? ẹ. So, tó bá a week to your delivery, I'll join you. Yes, because I have to be in that labor room with you. If I'm going to tell the nurses, don't touch my baby, I have to be the first to touch my baby. Oh, don't call me. Oh, my God. <laughs> Oh. I love you, darling. Baby, I don't know what to say. You don't have to say anything. Just shoot it. Mm. Call me. She, you put you for me by. Nothing is too much for you, my love. Call me. Thank you so much. I love you. I love you Mom. Toshigo. It's okay. Thank you. You're welcome, darling. Thank you. Mama. We are Jim. All right, darling. My jacket, in my way. No, you want not my. Okay, in fact, let me feed you. Okay, I don't mind. From here or from there? mi wọ́n ah! bí ṣe ọkọ mi ṣe sùúrù àti bẹ́ẹ̀ wọ́n bí ṣe sùúrù àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bóyá ọlọ́k bábí ọlọ́k bábí ọlọ́k. nọ́ọ̀sì nọ́ọ̀sì nọ́ọ̀sì ẹ ṣàánú mi ẹ jọ kí mi lẹ́wọ́ mi ọkọ mi lẹ́wọ́ mi ọkọ mi yé ọkọ mi yé ẹ bá mi gbé ẹ bá mi gbé ẹ bá mi gbé ṣàánú mi ẹ bá mi wò ẹ bá ọkọ mi ọkọ mi ọkọ mi ah! wò come you want How come me? How come me? Ẹ bọ́ mi pé bọ́ mi wẹ́ sánú mi. Ẹ sánú mi torí ẹ náà ẹ sánú. Yé labi labi yé ẹ jẹ́ àkọ́jà yé ẹ jẹ́ àkọ́jà ẹ jẹ́ àkọ́jà. Ọkọ Ah! ọkọ mi ẹ bá mi pé. I'm dying. I'm dying. I'm dying. Mo fún ọ, ọmọ mi olúwa ẹlẹ́dàá mi ṣàánú fún mi orí mi ṣàánú orí mi ṣàánú. nínú condition tẹ́ wa o ẹ tẹ́ra láti understand condition tẹ́ wa yìí o ọ̀nà condition yìí wà delicate. bàbá mi gbàdúrà gbàdúrà bàbá mi gbàdúrà ẹ bàbá mi gbàdúrà. bẹ́ẹ̀ kí ló ṣe kí ló ṣe lábí. èmi fúnra mi mi ò mọ̀ kan tó ṣe tí kò pè mí ni pé ìbọ̀kan ṣe àbí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ẹ̀ẹ́dẹ̀ tí rí dókítà bá sọ̀rọ̀ rárá. dókítà àtẹ̀sí dókítà báwo lára ẹ̀. ìṣòro náà wọ́n respond to treatment ah! everything ma alright but àdúrà la ní ìdí nísìnyí. Ah, ah, àdúrà.

pé olóòórùn ìyá ni olóòórùn ìyá olóòórùn ìyá olóòórùn ìyá olóòórùn ìyá. àmì ẹ̀yin ni ẹ káàbọ̀ eh. ah, bó ni òde awo. tí ẹ bá ṣe pé mo ro tàwọn tó láyé bá pa ọ́ bọ̀gùn ni ẹ mọ̀ sọ àwọn àlejò wo ló wà òun. Ah, ẹnìkan ló wà nù. ọkùnrin àbóbí gbèwé wà. Eh, àti kóbi ni àwọn náà wà. kóbi irú èwo ni yọ wà. Eh, àti kóbi eh, àwọn méjì kan báyìí tí wọ́n wá ń jó ní ìtẹ́fìlẹ́ jáde. àwọn ló gbé májèlé fún. ẹni kóbi lórúkọ àwọn ni aládé. ọlọmọdé wa ló ṣẹlẹ̀ ilé awo. ọmọ awo ti dá wàhálà lẹ̀ ilé awo. ọmọ awo wọ̀ tí ọmọ awo wọ̀ tí. o ah! sì fi kó bá mi ò fi rádaràda yìí mo gbọ́dọ̀ pariwo kété méjì mẹ́ta ọba mi gbọ́. jọ nítorí Ọlọ́run wàhálà bíi ti báwo torí kò yé mi. wò gbé mi oorun àti òrílẹ̀ mi àti ẹ̀ kò yẹ ká rìnà pàdé rárá o ò ṣe é mú yan gẹ́gẹ́ bí ìyàwó rárá. Eh? ta ni ò ṣe é mú yan gan láàrin èmi àti ẹ so ìwọ ṣe é mú yan gan báyìí so ìwọ rí rẹ̀ ń sin obìnrin pé èèyàn ni ẹ ìwọ tó yẹ pé mo má lè jẹ ni yes. èmi náà mo má ni kókó ṣì dáadáa. àti ìkó fáìn lẹ́yìn fáìn ti ń mi. zero nine zero five seven six four seven two nine seven. Oh. No. Eh ṣé kékeré kékeré àwọn mi wá ṣiṣẹ́ gbé fún ìyàbá ìtòrí ọlọ́run mo sì dábọ̀ kínní mo sì dábọ̀ kínní mo sì dábọ̀ kínní. ṣé tí bá fẹ́ níyàwó bá ṣe bá nà mí nìyẹn. èmi kò fẹ́ èmi kò lè fẹ́ olóṣìwò tó yẹ kí ni máa tú ẹ láṣìírí máa tú ẹ láṣìírí wọ́n tó kó tó bá mú mi wọlé báyìí seconds ló ń lò wọ́n tó yẹ pé o ò tí ì dé ti lọ oníranù. irú nǹkan báyìí yóò sì ṣe yẹ ìrìndà ti kọ́ mi ìgbéyìí ọba ọ̀sẹ̀ kó sì gbé ìwọ náà gbé fóònù o bó fóònù ẹ tiẹ̀ bàjẹ́ lọ ni o. sórí ní gbogbo àwọn ọkọ mi tí mo fẹ́ àwọn boyfriends náà lálùbáríkà ìwọ ló láwùjọ kí ni kí ni ìwọ ló láwùjọ onírànù yìí ti ṣe lòmíì tí wọ́n máa pè wọ́n tí wọ́n máa pè wọ́n tí wọ́n ní gbáàgò ni. ibi tẹ́ tó ti gbá mi gan-an olówó sàánú ni olúwa rẹ ti ń kú lẹ́gẹ̀ẹ́dẹ̀ kú báyìí. n gbọ́dọ̀ ní kú ṣé mi náà. ṣé ológun fún mi tó fi mi báwo mo ṣe máa bá fún mi náà ìwọ dẹ pè mí mo dẹ dáhùn ààyè. bẹ́ẹ̀ mi èmi náà. ayé mi ó pè mí mo dẹ jẹ́ lóhùn olóṣì fi wọ́n lẹ̀. wọ́n ti pè é àwọn àtọ́tà ń sọ wọ́n ti pè é. ara ló ń ta òun náà wàá gbé kíní. the customer you calling is not answering. try again later. kọ́sítọ́mà àsọnù ni kọ́sítọ́mà àsọnù ni àti ń pè pè pé kọ́ títọ́ máa sọnù lélẹ̀ yìí. ẹ bàbá ẹ wò bóyá kí ẹjú wílé wọn fún mi kí mi kúkú lọ bá wọn lé ẹjú wílé wọn fún mi kí n lọ bá wọn. má bọ̀ jẹ́ ń júwèé fún ọ lórí ah, tó bá ti ń. ẹ mọ̀ tó jẹ́ wá mọ́ ẹ mọ̀ jẹ́ wá mọ́ ẹ mọ̀ jẹ́ wá mọ́. Ah! Ah, ẹlẹ́kọ̀ọ́ ọ̀ràn ti polówó lé wọn. ọ̀run rẹ o ọ̀run rẹ o. àbẹ́lẹ́rì ibú ni ọ ni. Thank you. Doctor, how's he doing? We tried all our best. I'm sorry, but we lost him. Oh! Oh! ṣé bẹ́ẹ̀ yàn ṣe máa ń kú náà lélẹ́yìí báyìí ṣe yìí mọ́ lẹ́nu nìyẹn o bó ṣe shock me from marrow to bone nìyẹn o ọ̀gá kò kú just like that but right time kọ́ lẹ́kùn sí ọ̀gá right time kọ́ lẹ́kùn sí àsìkò tẹ́kùn sí wà dangerous. Ah, àánú mú mi ṣe mí o. mú mi wú tún nìyẹn. mú mi kékeré tó wà nù. Ah. Ah. Oh. Oh. àmọ́ oh. ẹ ń pa gúnlùgbò ní ìkádùn gbogbo tí mo mọ̀ nítorí yóò àfẹ́ẹ̀tì sálárì àfẹ́ẹ̀tì sálárì mo lọ nílé. ọ̀gá wrong time lẹ́ẹ̀kú sí o wrong time lẹ́ẹ̀kú sí o wrong time lẹ́ẹ̀kú sí o. kòbí kòbí jọ mo fi ọlọ́run bá bẹ̀ jọ má sunkún mọ́ ọ. gbogbo lè tó ń ṣe ìkọ́ni solution òde tó rántí condition tó wà ipò elége ló wà ìṣàánú mi. jọ jọ jọ kò mọ jọ jọ ó ti tó. kò lè yé yín ah, kò lè yé yín tẹ́. ó yé mi ó yé mi jẹ́ kó yé wa ó fi wá lóhùn kù rárá ó ṣe mí sókè tó mi lẹ̀ yìí ẹ̀jẹ̀ ríru ló ń fà fúnra rẹ̀ o tí ó sì dáa fún ọ lásìkò rárá bí ti ń ọmọ kúbi kúbi má bá ẹ jà o má bá jà o ah, ah, gbé mi ah, gbé mi ò mọ̀ rí ó ti ṣẹlẹ̀ o. Hmm. mo dá mọ́ mi. Hmm, bá a ṣe rí nìyẹn o. ọkọ ẹ ọkọ mo dáràn. Ọkùnlábí kú ikú ah, ah, má dúró ikú ah, dáadáa ikú dúró ikú ò sí dá Ọkùnlábí eh, kú ikú dúró wọ́n ti kọ̀díṣọ̀ sọ̀rọ̀ ẹ̀wà o. Ọkùnlábí là ń sọ̀rọ̀ ẹ̀wà mi. wọ́n kọ̀díṣọ̀ sọ̀rọ̀ ẹ̀wà wọ́n kọ̀díṣọ̀ sọ̀rọ̀ ẹ̀wà. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi mo fẹ́ tọ̀. mo fẹ́ tọ̀. ẹ tẹ̀lé ẹ jọ. ẹ jẹ́ kí n tẹ̀lé wọn. ẹ má wọlé. ẹ bá ń tẹ̀lé o èmi ti dé. ó fẹ́ tọ̀ máa mú ẹ lọ ní kí mo máa mú lọ rẹ́ mi kó tẹ mọ́ra. bá mi mú lọ ọkùnrin bí díẹ̀ díẹ̀ o díẹ̀ díẹ̀ o jọ gbẹmí jọ gbẹmí jọ o gbẹmí jọ o omi àbọ̀ sùúrù o. ọjọ́ pẹ̀lú bẹ́ẹ̀ sì jẹ́jẹ́ o. Ah, ọ̀rẹ́ dáadáa èso níyà yìí lágbára ọlọ́run ikú bá dóró lẹ́rù ti tẹ́lẹ̀ ah, irú èyí ga ohun ìwọ dọ́hun ìwọ dọ́hun ah, pẹ̀lẹ́ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ gbẹ̀mí eh? wá tọ̀ eh, ọ̀rẹ́ mi pẹ̀lẹ́ fún mi pé bẹ́ẹ̀ ló ṣe rí o. Ah, bó ṣe rí nìyẹn ìwọ náà kúkú ló sọ fún mi bàtà déwọ́n ni làbí kú bó ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn ó surprise èmi náà. Ah! gbẹ̀mí hmm? poison ló kàn kọ́. Ah! ọlọ́run ọlọ́run gbogbo ọkọ mi mo lè bá accident ni poison. gbẹ̀mí hmm? ṣé poison ni wọ́n fún wa níbi tá a lọ ni because èmi ni mo dáná fọ́kọ mi kí ló ń sọ lẹ́nu poison bíi ti báwo kí ló ń sọ lẹ́nu ṣé bí mi àti ìlàjọ dé ibẹ̀ yẹn tó ti fún ẹ lóògùn ògùn ìfẹ́ la ló ṣe òwe ní poison mama kò bá mi ah! kí ló ń sọ yìí. bẹ́ẹ̀ni ó pa ọkọ mi. èmi bẹ́ẹ̀ni ó pa ọkọ mi. èmi ó sọ mí di mi àwọn máa gbé nǹkan tó ṣe tèmi lé mi lọ́wọ́. mo fẹ́ ní kọ́kọ́ mo ní kó fi kí mi lẹ́yìn iṣẹ́ ló mú àgùn ah, lọ. sori lọ́wọ́ àwọn ọ̀daràn. wọ́n á kọ ẹ lọ àwọn ah, kí wù kúkú bẹ́ẹ̀ni ọ̀rọ̀ ẹ̀dọ́ ni ọ̀pọ̀ ni ẹ̀dọ́ ni ọ̀pọ̀ ni ẹ̀dọ́ ni ọ̀pọ̀ ni bẹ́ẹ̀ni bọ́ọ̀mì bọ́ọ̀mì bọ́ọ̀mì bọ́ọ̀mì bọ́ọ̀mì ọbẹ̀ mi ló ṣe mí ẹ̀wọ̀n mi ò kí ló dé. o kì í sí lọ́kọ̀ lọ. ẹ máa mú ọ̀rọ̀ mi. ẹ máa mú ọ̀rọ̀ mi. ẹ máa mú ọ̀rọ̀ mi. ẹ máa mú ọ̀rọ̀ mi. ẹ máa mú ọ̀rọ̀ mi. ẹ máa mú ọ̀rọ̀ mi. ẹ máa mú ọ̀rọ̀ mi. mo ní ìwúlò pọ̀. bàbá ẹ̀ máa lọ́kọ̀ sí ẹ̀ṣẹ̀ tó jẹ́ ẹ̀gbẹ́ tó jẹ́ ẹ̀gbẹ́ tó jẹ́ ni o ya wèrè ẹ wá tóbi sílẹ̀ ni o ya wèrè mi ò yá wèrè mi ò yá wèrè mo mọ nǹkan tí mo ń ṣe mi ò yá wèrè mi ò yá wèrè mi ò yá wèrè ẹ ẹ mi ò yá wèrè sẹ́ẹ̀ mi ò yá wèrè mi ò yá wèrè ló mọ̀ pé mi ò yá wèrè mo mọ nǹkan tí mo ń ṣe mi ò yá wèrè àbí mi ò ya wèrè sá mi ò ya wèrè mi ò ya o mi ò ya wèrè mo mọ nǹkan tí mo sọ. mọ́mì kò sí nǹkan tó ṣe kú mi o kò ya wèrè ó mọ nǹkan tó sọ. dókítà a ní kò mọ nǹkan tó ń sọ ọmọ mi ò kí ń ṣe báyìí ẹ wo ṣẹ́gun àti ọ̀rẹ́ ẹ̀ àti kékeré náà ti ń bọ̀ lẹ́wọ̀n bọ̀ ìgbà tá a dé ló bẹ̀rẹ̀ sí ní ṣe bákanbákan tó jẹ́ pé èmi gan tó jẹ́ pé èmi mo bí o mo ń fura sí pé ìkọ̀kọ̀ ń ṣe iṣẹ́ ẹ̀. ṣé dókítà. ok ok tẹ bá sọ bẹ́ẹ̀ kò sí wàhálà ṣùgbọ́n test are carried out a discover pé kò sí nǹkan ṣe ṣá. but tẹ bá fẹ́ ka rerun test yẹn gan rerun ni. ẹ jọ ẹ bá mi tún test yẹn ṣe torí pé èmi gan mọ̀ pé nǹkan ń ṣe. ìwọ náà gbọ́dọ̀ tó ń sọ ń gbòòrò ẹnu ọlẹ́rìí ó ṣe abéèrè oògùn fẹ́ tí wọ́n gbé májèlé lé lọ́wọ́ ó ṣeé ṣe kó jẹ́ pé ọkọ rẹ̀ ti jẹun bí kan tó jẹ májèlé kó tó wọlé àbí kẹ́kọ̀ọ́ jẹ́ pé àsìkò kú ẹ̀ ló tó májèlé kọ́ lọ pa. ẹ wo ọ̀rọ̀ yìí ti le ju gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ yìí lọ sí àná ọ̀rẹ́ mi jẹ́ kí n máa understand pé oúnjẹ tọkọ ń jẹ tóun ṣe fún ló ṣe bákan oníkan kò ṣe kó tó délé ṣe ṣùọ́. ọ̀rẹ́ rẹ̀ tọ́mọ̀ sí tọ́jẹ́ pé ká tó ṣiṣẹ́ fún ní àyín náà ní ti gbé tí èyí tí èyí lè ṣe èyí lè ṣe èyí lè ṣe ewo mọ́ọ̀nì ẹ ti kú o mọ́ọ̀nì ẹ ti kú sẹ́mi ìtorí ṣe bá ìgbà mi torí ọlọ́ọ̀ ẹ̀dẹ̀ iṣẹ́ òbí kò ń ṣe ọ̀dọ̀ yín bàbá kò ń ṣe ọ̀dọ̀ yín. má jẹun gbé wọn òkè o ìkí ní kúrò ọ̀nà mọ́ o ìkí ní kúrò ọ̀nà mọ́ o òkè ní kúrò ọ̀nà mọ́ o ẹ̀yin tó la o. Ah, mo ti yé mi yé sọ́nù ti yé mi ó dàbọ̀ sá. àti ní àti ní yògò ẹni tó ń tì ní ẹbí pé ṣòmọ ohun tó ń ṣe. mi ò yá wèrè fẹ́ mi ò yá wèrè ah, mi ò ya wèrè wá sọ mi mi ò ya wèrè mo mọ kó tí mo so. mi ò ya wèrè o. Kúmbì pẹ̀lẹ́ èmi náà kúkú mọ̀ pé ó ya wèrè ọlọ́run bá ń gbọ́ mú mọ̀ mo kàn dábí ọgbọ́n lẹ́ẹ̀kan yẹn sódà kí níyìn ò ní get out of hand mo mọ̀ pé ó ya wèrè pẹ̀lẹ́ ṣó ni mo ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ sáré bá ẹ sọ mo lè fẹ́ kó fara balẹ̀ kó fi gbọ́n mi mo mọ̀ pé inú bí ẹ but calm down John. nítorí ọlọ́run ṣórí má lérò wípé mo mú ẹ lọ síbi kan tó ti fún ẹ ní májèlé fi pa ọkọ ẹ irọ́ ni o irọ́ ni kò possible lọ́dún bí mo ṣe nífẹ̀ẹ́ tó tí mo ṣe wàhálà lórí ọmọ bí mi àti ẹ̀ ṣe ń ṣe látijọ́ ẹ̀ ṣé wọ́n lè ṣẹlẹ̀ ni láì ṣe pé èmi àti ẹ̀ níjà ti tẹ́lẹ̀ tábà ti ẹ̀ níjà ti tẹ́lẹ̀ gan àà bàbá ń jà bí kakukọ̀ mi ò lè ṣe bẹ́ẹ̀ fún ìnà ọ̀rẹ́ mi ṣé bí wàhálà tí náà ni mò ń bá kiri látijọ́ ṣé màá wá ṣe owó ẹ̀ ṣé orí ọdún bàbá mo ti ń bọ̀ lórí ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sá lọ pé bàbá ẹ gbà mí kí ló ṣẹlẹ̀ nǹkan Ifá ó bí mi bàbá sọ̀rọ̀ kedere báyìí ni ló ń sọ tó ṣe pé kálọ kábọ̀ tó ń sọ báyìí tí mo gbọ́ báyìí tí Ifá náà bá mi sọ̀rọ̀ tó sọ pé ikú òkú ẹ̀ wọ́n ní àmúwá Ọlọ́run ni Ọlọ́run bá ń gbọ́ nǹkan tó sọ ló ní àmúwá Ọlọ́run pé kú Ọlọ́run ni o má ro má ẹ̀fà ro pé bóyá ìwọ òwò ló poison ọkọ̀ ìwọ kọ̀ Ọlọ́run bá gbọ́ àmúwá Ọlọ́run ni àṣewọ́pọ̀ ẹni tó so mo fẹ́ kó calm down kó kó kó understand Ọlọ́run kó tí bàbá sọ fún mi ni kó tí bàbá sọ fún mi ni Ọlọ́run ọ̀rẹ́ mi kíni ó wà síbẹ̀ wá ṣòfò nọ́ọ̀sì nọ́ọ̀sì. ó máa ṣòfò ní ọmọdé tí wọ́n fún ẹ bí tó lọ yẹn olórí burúkú. ẹ ṣe sùúrù madam ẹ kàn bẹ ẹ̀wù pé nǹkan ń ṣe ní abẹ́ ẹ̀wù kì í ti ya wẹ̀rẹ̀ àbí ẹ̀wù pé mo ya wẹ̀rẹ̀ ẹ̀wù kan ẹ̀wù kan ẹ̀wù kan ẹ̀fẹ́ rẹ̀ balẹ̀ ẹ̀jẹ̀ kì í sọ tẹ́lẹ̀ ni mi ò já wẹ̀rẹ̀ tòótọ́ mo mọ̀ tó tí mo tó mi ò já wẹ̀rẹ̀ kókò ṣe mí. àǹtí àǹtí náà ẹbí mi ní ẹni sì máa dá yín lóhùn mi ò já wẹ̀rẹ̀. ọjọ́ òru ṣe ìgbéyàwó. February fourteen two thousand and sixteen ọjọ́ fáwọn ni mo ṣèyàwó náà. What are you, doctor? ó gbà á àṣàkẹ́ má sọ fún mi ọjọ́ wo ni mo wá sílé yín last. mọ́mi um, four days to my wedding anniversary mo wọ́n ti lọ́jọ́ yẹn pé white lè sílẹ̀ wọ̀ ẹlògèlè pink ẹ jẹ́ kí n mọ̀ wípé ìjẹ́bulẹ̀ ti ń bọ̀ pàṣẹ àwọn bàbá àlè àti gbogbo ń bẹ̀. Ah, mọ́mi ọkọ mi. mi àmúra ẹ̀bùn gbogbo ṣe mí. kí ló wá ṣẹlẹ̀ kí ló dé sọ fún mi fún mi kí ni. mú mi gbé mi ló pa ọkọ mi òun ló mú mi lọ síbi tí wọ́n ti fún mi ní poison. poison. Mm, bẹ́ẹ̀ ni. mo dára ẹ aṣọkẹ́ tó túmọ̀ sí pé ìwọ àti kúnbi lẹ́pọ̀kọ ẹ. Ah! àmọ́ mo ò lè ọgbọ́n fẹ́lẹ́ bẹ́ẹ̀ lọ jẹ́ pé ọgbọ́n mi lọ́dọ̀ ẹgbẹ́ fún wa something or something will lead way. Ah, autopsy that carry out. I discover májèlé nínú ẹ̀jẹ̀ olóògbé. Májèlé. Yes. Májèlé. Ẹ eh, nǹkan tí mo sọ yẹn. Ah! Tó túmọ̀ sí pé kí ni? Mo ní gbé mi ní gbé mi ní wọ́n mọ̀. Mo ní mo mú ẹni kókó tú mi sílẹ̀. Ah! Mo mi. Mo kú. Mo mi. Mo dúró. Mo ṣe kí. Àpàyọ̀ ah! rí. Mo mọ̀ mi mọ̀ mọ̀. a long story. Ah, ó dáhùn ó dáhùn. èmi kọ́ mo pa o ẹ̀wọ̀ ah, alẹ́ mi kọ́ mo pa èmi kọ́ mo pa mi ìmọ̀ ọ̀rọ̀ pa. gbìyànjú láti dákẹ́ ẹnu rẹ̀ torí gbogbo tó bá sọ́ńbìlà ló ta kọ́ ọ́n lé ẹjọ́ fújì èyí ó yá. Ah, alẹ́ mi kọ́ mo pa tèmi ìṣòro dẹ́rọ báyìí ṣe ọ̀nà sago tèmi sa lémi kọ́ mo pààyàn mi pààyàn mi ò dé police station rí ìpolójẹ́ ìwẹ́jọ tó lẹ́yìn. lọ́dà ni púṣù. ọmọ ọ̀daràn abirú ọlọ́run lè lé ìbúra ṣé mi ìwà ṣoore ṣe ṣé yóò gbọ́ yóò bá dé. Ah. What is wrong with you? Hmm. mo fi wá ìmọ̀kànmọ̀kàn mi mo dẹ̀ fi balẹ̀ ayé ara mi jẹ́. àṣé lóòótọ́ ni pé a ti ní ògo ẹni tó ń tì ní ògbọ́n ọkọ mi I'm sorry please forgive me I'm sorry. àṣàjọ ọkọ mi. Ma. so, please, please, please, move, move, move. move. Hey, please. Mommy, ah, mi ṣanu ni. Ẹ máa mú lọ ni ẹ. Ẹ jẹ́ mo mo ti mọ̀ pé wọ́n sun mí gbé. Ìmọ̀ pọ̀ yẹ̀yẹ̀ tó máa ṣoògùn gbá ní babaláwo àti burúkú ló sì fà á. Ẹjọ́ ògbèrè náà rò. Mi máa jẹ̀bi. Ẹ bá ti fi bọ̀gùn. ayé ọ̀dà kò sígbà náà tí ní fi ọ̀bọ̀gún bàbá délé ló ń pa ẹ sì ní lọ́kàn náà ah. ẹ sì fi ń náà. ló hmm, ń pa bóyá mọ kú omi gbà náà ká gbé bí ó. bá kú òní bá kú òní kò gbogbo ẹran náà ni wọ́n fọ̀bẹ àbí fèmọ́ pa èèyàn kan ẹ̀jẹ̀ rẹ̀ ó sì gbé mú nǹkan rẹ̀ lọ yóò wá gbẹ. yóò gbẹ hàn òun mú jẹ ni. bóyá kí dájọ́ ọlọ́pàá yà tètè gbà náà ẹ mọ̀ pé mi ò tí ì pé etí. ìdájọ́ ọlọ́pàá ò lè síwájú tókùn ìdájọ́ ògbọ́n ṣáájú tọlọ́pàá bẹ́ẹ̀ mo sọ. bọ́dá iṣẹ́ ẹ̀ṣọ́ ni. ní ẹgbẹ́ ti já wèrè mi ò sún mo jà gbẹ́nu àìwà tó wà tí wà bẹ́ẹ̀ jẹ́ ẹ̀ tó bòbòbòbò àtàwọn tí wọ́n gba iṣẹ́ yóò àfẹ́ tí wà bẹ́ẹ̀ àdúgbò ìdílé nìṣó àṣẹ ah, ṣáájú mi dé ìgbà lóye àgé. ojú rí gbà ògùn díẹ̀. àṣẹ ah, wà òkè ẹ má dásí mi o ẹ má dásí wá dásí yẹsí mo ti wà ní báyìí wọ́n ti fi mi mo ti wà ń bì abẹ́jà wò. Eh, kí ló dé ọdún mélòó mẹ́tòsílà tó pẹ́ láyé gan-an kò ló one thousand tán kí ló dé ẹni tó ń sọ̀rọ̀ ògùn látara. ẹ àwọn yẹn ti bẹ̀ àwọn yẹn ti bẹ̀ àbí. obìnrin ṣe ń ṣọwọ́ obìnrin ṣe ń ṣọwọ́ ibi wà kú sí kí ni wọ́n dọ́kọ̀ ṣe ń bí tó ta ní kò ṣe lélẹ́yìí tó ń gbọ́n lójú wọn ṣì bí egbére ó torí ẹ̀jọ̀ wẹ̀rẹ̀kẹ́ wàǹdì ah, tó bá ṣe tán kọ bọ́ bó ṣe ń ṣe kọ bọ́ sí ẹ̀kọ́ lọ́ọ́ roko ìmọ̀ tó ràn yín iṣẹ́ wọn kọ́ táwọn tó kù ẹ̀ ń ṣe kó tó máa ṣe nǹkan ìmọ̀ ẹni tó kó bá yín ìgbà tí kò yín jẹ́ gẹ̀dẹ̀ tó rẹ́jì ẹ mọ̀ pé n tó dùn ló kọ́ ọmọ ọlá iṣẹ́ ọmọ ọlá iye ọmọ ọlá ẹni tó ní í ṣe ẹni tó ẹlẹ́dàá rẹ̀ àrẹ ń tọ́ yán nù ẹni tó ní í ṣe. orí wọn ló gbé ah. wọn débẹ̀. ẹ padà wá ẹ padà wá ògbálẹ̀ gba sára agbátọkọ mọ́ gbà tí ìyáálé. padà sí bí. ọ̀gá gbẹ́sẹ̀. gẹ́sẹ̀ mi mọ̀ ọ̀daràn ní kí ló ti ẹ̀gbẹ́ ẹ bí mo tún pè lọ́daràn. ẹ ṣe kí ẹ ṣe kí ẹ ṣe kí. ojú kan ojú kan nìwọ wà látàárọ̀ ẹ rí ọlẹ́bàá tí ògbódò ńlá kọjú síbí parí tibí. ojú tó wọn o tó lè ti rẹ́rìn. gbọ́dọ̀ báyìí bá ń bá ó fi nǹkan pamọ́ fún ẹ gidi nìrẹ́ gidi ni o ọkùnrin tó yẹ pé àti ìbẹ̀rẹ̀ kọ́kọ́ pẹ̀lú ẹ̀ ti ṣe bó ṣe ń ṣe tábà wọ́n bẹ̀rẹ̀ kankan ẹ ọ̀rẹ́ mi bá bọ́ sáyé. àti ẹni tó ń tì ní ẹbí pé ṣọwọ́ ohun tó ṣe tó bá ti mọ ohun tó ṣe ẹja mi tó bá ti mọ ohun tó ṣe ẹsìn mẹ́dọ̀ ìgbẹ̀yìn làwọn tó mọ ẹni tó lọ́gbọ́n àtẹni tó yẹ kó fún ọ bá ti mọ ohun tó ń ṣe ẹ̀jẹ̀ mi tó bá ti mọ ohun tó ń ṣe ẹ̀sìn mẹ́dọ̀ ìgbẹ̀yìn làwọn tó mọ ẹni tó máa mọ àtẹni tó kò fún o. asokun sí mú fikún pamọ́ ní bí òwò ẹni tó ń bá wá ní kẹlẹ̀bẹ̀ ló ń sọ tèmi o jẹ́jẹ́ jẹ́jẹ́ ló yẹ ká máa tẹ̀ mọ́ sí mi. mo máa sí mi àtúntò lóore àti ní àti ní àti ní ọmọ gan. ẹni tó ti ní ẹbí pé ṣé mo ohun tó ṣe. òun lè bá béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé ti mọ ohun tó ṣe. bèrè sùúrà fàdà ẹ̀. bàbá tóbi ló jọ. yẹ́bà bàbá tóbi ló jọ. bàbá tóbi ló jọ. Ah, kàbá bínú ọmọ ọmọ yìí ti jọ dádì jù kí ló dé mọ́mì kí ló ṣẹlẹ̀ dáàdì gbọmọ ìtàn lọ́wọ́ yín ni kí ló dé. ọmọ ò lè jọ bàbá. ká máa bínú ọmọ ìyàwó ìjọ bàbá ìjọ ọmọ ò lè jọ bàbá. ká máa bínú ọmọ. ti gàgàgà ti gàgàgà ti gàgàgà ti gàgàgà ti gàgàgà ti gàgàgà. nítorí pé nítorí pé ṣe ti gbọ́ pé ó ti wà nínú oló. ó sì wà nínú kòkòrò jòbì jòbì jòbì jòbì jòbì ó jẹ ọ̀rẹ́ gbọ́ ó mú nescape ó jì sí kò tẹ́bà. ìyàwó ní sùúrù ṣọgbọ́n kan tí bàbá ọkọ ẹ̀ ń sọ lọ́wọ́lọ́wọ́ bàbá ọkọ wa ń sọ wípé wọ́n ní pé ọmọ dáadáa. lọmọ yẹn o ọmọ gidi ló mú wálé o ọmọ dáadáa lọmọ yẹn o ọmọ gidi ló mú wálé o ibà ò máa lówó àmì o àmì o àmì o àmì o àmì o àmì o àmì o àmì o. ìyàwó lọ́wọ́ pípẹ́ kí ló sọ ó sọ pé ó ní kíkú má pa ya ọkọ mi ọkọ lè bá mi kẹ́ẹ̀bẹ́jì. kíkú má pa ya òkè kó má pààyà. woman kí ló ń ṣe pẹ̀lú ọkọ mi kí ni nǹkan tó ń ṣe pẹ̀lú ọkọ mi how many times have I told you kí ló ń bọ́kọ mi sọ. So? mi ò fẹ́ kó bá family mi ní anything kí ló ń sọ ó oh yá explain yourself. oh torí pé o ti fún gbogbo ṣòkòtò white sí sídìí àbí o rò bí yóò nídìí jù mí lọ ṣé mo ní láti gbé microphone sẹ́nu sọ̀rọ̀ fún ẹni what is it kí ló ṣẹlẹ̀ mo rí ẹ bó ṣe ń lọ tó ń ṣe báyìí tó ń ṣe báyìí ó fi ipò sexy sórí ẹ ò pé ni o rò bí o sexy jù mí lọ àbí look at me very well o rò bí o fẹ́ǹ jù mí lọ kí ló kó sára get out. I found myself doing them, yeah, yeah, ìbò tú. ẹ̀jẹ̀ me follow tán tó bá ti mọ ohun tó ń ṣe ẹ̀sìn mẹ́dọ̀ ìgbẹ̀yìn la ó tó mọ ẹni tó lọ́gbọ́n àtẹni tó yẹ kó fún ọ onígbẹ̀yìn fọlọ́gbọ́n àdá ọ̀ ẹ̀jẹ̀ mi tó bá ti mọ ohun tó ń ṣe ẹ̀sìn mẹ́dọ̀ ìgbẹ̀yìn la ó tó mọ ẹni tó lọ́gbọ́n àtẹni tó yẹ kó fún ọ. gbangba kedere ní gbangba ní kedere gbogbo ohun tá a bá ṣe ní kọ̀kọ̀ pátá ọjọ́ kan ọjọ́ kan àwọn síta kò sóhun tójú ọlọ́run ò tó ohun òye ni. ènìyàn máa ṣe ra ẹni gbẹ̀yìn àti ni àti ni tó ń ṣe. ẹbí tó bá ti mọ ohun tó ṣe ó tán. àti ní ògo ẹni tó ń tì ní ẹbí pé ṣọmọ ohun tó ṣe tó bá ti mọ ohun tó ṣe ẹja mi tó bá ti mọ ohun tó ṣe ẹsìn mẹ́dọ̀ ìgbẹ̀yìn.